الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أرزق الله سبحانه وتعالى أترى عليكم عليكم غيره mo aṣíwájú ẹ̀dá anábìá Muhammad sallallahu alayhi wa sallam alekun ìkẹ́ náà ó bá wa sọ̀kan àwọn sàhábà anábì ridwanullahi alayhim ó bá wa sọ̀kan gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà anábì sallallahu alayhi wa sallam títí tí ó fi di ọjọ́ alkiyama. ní ìtẹ̀síwájú àwọn àhàdí sáńkà fúnra wa nínú riyadu salihin àhàdí tí a kà fúnra wa lónìí àbí nínú àwọn àhàdí tí a kà fúnra wa lónìí هنا حديث ثلاثة hadithu حديث طوال صحيح مسلم حديث 2564 وعن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم walakin yanzuru ila qulubikum anabi sallallahu alayhi wa sallam ó ní inna allaha la yanzuru ila ajsamikum ó ní dájúdájú allah subhanahu wa ta'ala ọba àlekíọ́lá la yanzuru ila ajsamikum kò ní wo ara yín <clears throat> kò sí tí allah subhanahu wa ta'ala fẹ́ fi ara wa ṣe ẹni tó sara ẹni tó pẹlẹngẹ ẹni tó ga ẹni tó kúrú Allah subhanahu wa ta'ala ò ní nǹkan kan tó bẹ́ẹ̀ fi ṣe ẹni tó lálàáfíà ẹni tó rẹ̀ ẹni tó lè rìn dáadáa ẹni tí ò lè rìn dáadáa gbogbo tá a máa ń rí lára tá a máa fi wò pé ah, eléyìí eléyìí ṣe dáadáa eléyìí ò ṣe dáadáa Ànábì sallallahu alaihi wasallam ní kò sí tí Allah subhanahu wa ta'ala ò wàlá ìlà suwarikum gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọba àlekè ọlá òní kankan tí ó fi àwọ̀ wa ṣe pé eléyìí pupa ni bóyá eléyìí dúdú ni bóyá eléyìí rẹwà ni bóyá eléyìí burẹwà ni gbogbo àwọn ẹni tí dá mọ̀ pé bó lè lè ṣe wá rí báyìí gbogbo ẹ̀ bó ti wà kò sí kankan tí ọba tó dá wa tó fẹ́ fi ṣe kò sí àǹfààní kankan tó fẹ́ rí bẹ́ẹ̀ walakin yanzuru ila qulubikum anabi sallallahu alayhi wa sallam oníṣùgbọ́n o yanzuru ila qulubikum yóò wo ọkàn yín ọkàn wa òun ni ìdí Allah subhanahu wa ta'ala tó ní bùkátà sí a ní bùkátà sí ká tún ọkàn ṣe kí ọkàn wa ó má kangakanga tábàlò wò lónìí ọ̀pọ̀lọpọ̀ wa yìí tá a múra sí òun náà ní ara bá a sì ti tọ́jú ara tẹ́lómi ò bá wẹ̀ lọ́jọ́ kan báyìí ẹlòmí ò tiẹ̀ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lóòjọ́ tó bá yí bí ó bá lọ láàárọ̀ yóò wẹ̀ nígbà tí ó bá darí lọ́sàn-án báyìí yóò tún sinra nígbà tí ó bá sùn yóò tún sinra asàkólé ká máa tọ́jú ara yìí tí ara yìí bá ń sáré bí erí bá ń fọyàn ni ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ yẹn á èlé fi àlàáfíà mi ṣeré o ẹ̀yà ẹ̀sà ìlọ síjú ẹ bá ń wo kíní ṣẹlẹ̀ ara mi ń gbóná ẹ bá ń wo erí fọ́ mi ẹ bá ń wo ojú ìlú omi ẹ bá ń wo ẹsẹ̀ yìí ń dùn mí gbogbo tó ní ṣe pẹ̀lú àlàáfíà ara wa àyè fi ṣeré rárá kódà kò sí owó tí ẹlòmíì ò lè fi ra àlàáfíà ara ìbára ó ti gbádùn látara bẹ́ẹ̀ ẹlòmíì wọ́n gbé kó nàìjíríà wọ́n tẹ́bá wádìí pé kí ni ń wá káàkiri ń wá bí ara yóò sì dúró déédéé yóò sì lálàáfíà àmọ́ ẹ wá wádìí pé bòlọ̀kan bóò ní irú ọkàn irú ẹni báwọn rí bóò ní irú mu tó tayọ ìrántí tó tayọ ìbẹ̀rù òun náà ló ń gbogbo ìgbà téèyàn bá ti ń ṣe tí wọ́n pa wá láṣẹ ká ṣe nínú ẹ̀sìn tá a fi ń gbìyànjú tá a ń sábú gbogbo àwọn nǹkan tó ní ká jìnà sí ká má débi ẹnu ẹ̀sìn ọkàn wa là ń fún lóúnjẹ jẹun à ń tọ́jú ọkàn nu. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbà tá a bá ti rántí Allah subhanahu wa ta'ala subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah wa bihamdihi subhanallah al-azim gbogbo àwọn àrántí báyìí rántí Allah subhanahu wa ta'ala lóko ìgbà téèyàn bá ti rántí ẹ̀ ní ìbámu pẹ̀lú bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe tọ́ka wa pé ká máa rántí ẹ̀ táà ní fi àṣejù kún táà sì ní ṣe àṣe ètò ń bẹ̀ àwọn ẹlòmíín ṣàṣe ètò bí ìrántí Allah subhanahu wa ta'ala wọn èyí ti ẹ̀ rántí rẹ̀ rárá àwọn ẹlòmíín ti ṣàṣe jù ń bẹ̀ níbi ìrántí Allah subhanahu wa ta'ala wọ́n ń ṣe lọ́nà tí wọn ò pa wá láṣẹ pé ká gbà ṣe bí ká kó rẹ̀ níjọ kájọ máa wí lóhùn kankan bí ká mú tẹ̀síwáyà ká máa wá fa pé ah, iye báyìí mo ti fà iye báyìí mo ti fà àṣejù ní níbi ìrántí Allah subhanahu wa ta'ala bí ká máa wá pariwo ká máa wá pariwo pa ìrántí Allah subhanahu wa ta'ala àṣejù ní a máa rántí Allah subhanahu wa ta'ala tàdọ́rù àwọn àkèèfà ní ìpalọ́lọ́ fún Allah subhanahu wa ta'ala àti ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a ní máa pariwo tí ò tún ní máa wá bọ́ sínú kò kárí mi so eléyìí nísìnyí àṣejù nínú rántí Allah subhanahu wa àwọn ọ̀rọ̀ tí máa wá ṣe kó jẹ́ ìrántí tí ànábì sallallahu alaihi tó là á lẹ̀ fún wa pé ẹ máa ṣèrántí báyìí lásìkò báyìí ẹ máa sì rántí báyìí ló kà báyìí yìí tí ò bá fún kà sí a ní bùkátà sí láti wàá máa wá òkà káwá fi òkà sí tó eléyìí ká máa wá òkà sí inú ọ̀nà tí ṣètánì gbà wọlé sí àwẹ̀ ìdálá ni láti lè bá a gbin kárí mi sí wa lọ́kàn láti lè bá a ba iṣẹ́ wa jẹ́ nígbà tí ẹ máa ń ṣe ìrántí Allah subhanahu wa ta'ala tó wá mú tẹ̀síbà lọ ẹlòmíì ò máa rìn lọ láti bí ìsọjà gbọ́rọ̀ tẹ̀síbà yóò fẹ́ máa wọlé báyìí yóò sì máa bá yẹn sọ̀rọ̀ yóò sì máa fa tẹ̀síbà tó eléyìí ní ti àpẹẹrẹ rìáwù ni kọ́dà bẹ́ẹ̀ ni mo bá ní àníyàn kó òun ti kárí mi apẹ́rẹ́ kárí mi ni nítorí pé tó bá rìn létí ni pé tí mo mú lọ́wọ́ o èyí máa ti Allah subhanahu wa ta'ala ni tó o bá wá rìn lọ tó bá wí lọ́kàn jẹ́jẹ́ tẹ́nìkan kan ò gbọ́ tẹ́nìkan kan ò rí ọ so eléyìí ó lóore fún yẹn níwájú Allah subhanahu wa ta'ala yóò sì jẹ́ àpọ̀mọ́ fún ọkàn oníkálukú wa níwájú tó wá jẹ́ déédéé tó wà láàrin gbùngbùn tí sàṣe tó tí sàṣe jù òun náà ni pé ká máa rántí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa máa pariwo tàbá tàbá fẹ́ rántí rẹ̀ pẹ̀lú ibi tó fún wa ló ń kà pé ká fò kà ká fi ọmọ níka wa ká fi kà á ìka wa tọ́sí Allah subhanahu wa ta'ala fún wa yìí ó fẹ́ kóun náà tún máa rántí rẹ̀ tó tá a bá ń lo ọmọ níka tá a fi rántí rẹ̀ yìí tó bá di jẹ́ ògbé dàrí kìámà ànábì ní masulatun mustantaqat àwọn ọmọ níka yìí ló sọ̀rọ̀ tó bá di jẹ́ ògbé dàrí kìámà àwọn náà ó jẹ́rìí yóò máa jẹ́ pé <coughs> èèyàn fi tẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam àti ti àwọn sàhábì anabi tí wọ́n bá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam so anabi sallallahu alayhi wa sallam ó ní allah subhanahu wa ta'ala yóò wọ kan wa ó bá ti májú sábàlọ wo inú alquran àti allah subhanahu wa ta'ala sọ pé ya ayyuhan nas inna khalaqnakum من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم Allah subhanahu wa ta'ala ni mo pè ẹ̀yin ọmọnìyàn ya ayyuhan nas ìgbà míì yóò ní ya ayyuhal ladhina amanu kìí ṣe gbogbo èèyàn ló pé ń gbà wọn àwọn mùmíní òdodo nìkan ló pé ìgbà míì yóò ní ya ayyuhan nas tó bá sọ pé ya ayyuhan nas gbogbo èèyàn pátápátá òun ló pé ó ní ya ayyuhan mo pé gbogbo èèyàn yẹn pátápátá inna khalaqnakum min dhakarin wa untha ó ní dájúdájú àwa la dá yín látara ọkùnrin látara obìnrin adáyín lóbìnrin wàjà aláàkùn ṣùkọ́wùbà àwa sẹ́yìn ní ìran ìran a sẹ́yìn ní ìran irisirisi a ìran haúsá ni ìran sápá ni ìran fúlàní ni ìran bẹ́rìbẹ́rì ni àwọn ìran kanúrì rè ìran ìbólélé yìí lọ́tọ̀ ìran chinese eh, lélé gbogbo àwọn ìran irisirisi ó làwà la sẹ́yìn bẹ́ẹ̀ wàkọ̀bá ìlà nínú ìran òun náà a ní ẹbí. ẹ àṣeyín láwọn ìdílé lọ́tọ̀ọ̀tọ̀ nínú ọ̀rọ̀ haúsá ní ìṣẹ́tọ̀ láwọn ìdílé kan lọ́tọ̀ ẹ nínú ọ̀rọ̀ sápà ẹ̀rọ àwọn ìdílé kan lọ́tọ̀ nínú ọ̀rọ̀ yorùbá ẹ̀rọ àwọn ìdílé kan lọ́tọ̀ kí ló fà á sí Allah subhanahu wa ta'ala wá fi mara yín lásán ni fi dára yín mà lásán ni kò wúlò fún kankan àwọn ìdílé tiwa àwọn ni àwọn tiwa àwọn ìdílé oníjóyè ni àwọn tiwa náà ti ń jẹ náà ti ń jẹ gbogbo eléyìí kò wúlò fún kankan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn ìdílé tiwa olówó ni wọ́n àwọn ìdílé àwọn eléyìí kọ́dà sáríkà ni wọ́n lówó gbogbo a máa fi ń ròyìn nídìílé nídìílé tá a máa rìn ara wọn Allah subhanahu wa ta'ala inna akramakum inda Allahi atqakum dájúdájú lọ́dọ̀ òun ọba tó dá wa ẹni tó jù lọ́dọ̀ òun ẹni tó níyì jù lọ́dọ̀ òun ẹni tó ga tó òun náà lẹ́nu tó bá bẹ̀rù Allah subhanahu wa ta'ala jù nínú yín téèyàn bá lówó ju nǹkan bẹ́ẹ̀ nǹkan mi lọ kọ́lá àwọn bá bí ẹni dídí ọlọ́ba kọ́lá àwọn bá bí ẹni dídí ànábì ọlọ́run téèyàn bá ti bẹ̀rù ọlọ́run tí o bá ti sin ẹ̀sìn ànábì ọlọ́run irú ẹni báwọn ó yẹ pẹ́rẹ́ ju nǹkan mi lọ kò bá wa bí ẹni ẹrú kéèyàn jẹ́rú gẹ́gẹ́ bí àwọn Bilal pé pé ìkìlẹ̀ wọn ẹrú ni wọn wòye tó ṣe lárúbáwá kò bá bí yàn kéèyàn jẹ́ tálíkà kó má ní nǹkan kan kó má lò ó kó má ní nǹkan kan bí àwọn Abdullahi ibn Mas'ud àwọn àwọn sínú àwọn Suhaibu Rumi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sàbẹ̀ ànábì kó má rí jẹ kó má rí mu ká má bí nílé olówó ká má bí nílé ọlọ́lá tó bá fi lè jẹ́ pé ẹni tó páyà Allah subhanahu wa ta'ala ni òun náà ló lóore jù so ìta àmà fi ń wọ̀n nù tá a fi máa wọ̀n ẹni tó lóore jù àwọn ènìyàn á àwọn ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run ni àwọn ìpìlẹ̀ kíníkan ni gbogbo ìpìlẹ̀ tí yẹn bá jẹ́ kípìlẹ̀ rẹ̀ ò bá ti padà sínú ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala kò já màá kankan o níwájú Allah subhanahu wa ta'ala lànàbí fi kàkíyèsí wa ipò èyí tó ṣe pàtàkì táàmù wò táàbí máa mèèyàn rẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ní ọkàn wa àbí ká máa wá tọ́jú ọkàn yìí anabi sallallahu alayhi wa sallam sọnù hadith kan anabi ní ọkàn ọmọ Adam wọ́n dá ọkàn yẹn tó mọ́ funfun kínní ni bí ìgbà tí yẹn bá gbé aṣọ funfun kalẹ̀ tó wá mọ́ tí ń kọ́ mọ̀nàmọ̀nà sí ìkan kò sí bẹ́ẹ̀ anábì ní tí yẹn bá wá wù ẹ̀ṣẹ̀ kan tó ṣe kíní kàtá ni o mọ̀ ṣe nú ẹ̀sìn lókìtà fíhí lókìtà fíhí lókìtà tó ń sàwùdà wọ́n wàá kan kíní kan sí nǹkan dúdú kan wọ́n wàá kan síbi aṣọ funfun irú ẹni báwọn bá wá túbá wọ́n fà á rẹ padà tó bá tún sẹ̀sẹ̀ míì tó tún ṣe kíní wọ́n kàn sí tó bá túbá wọ́n fà á rẹ padà ẹlòmíì wọ́n á sẹ̀sẹ̀ wọ́n kàn sí kò ní túbá tó bá dijọ́ kejì ó tún sèmi le wọ́n tún kàn sí ànábì ni wọ́n wàá kàn sí ọkàn ẹlòmíì wàá dídé pé gbogbo ọkàn ó ti di dúdú ọkàn ó wàá dúdú pátápátá ó jẹ́ pé kò sí ọ̀nà tí ìrántí Allah subhanahu wa ta'ala kò gbà wọlé síbẹ̀ kò sí ọ̀nà tí wàá tí ó gbà wọlé síbẹ̀ inú wọn lẹ́sẹ̀ wàá tí ó fa títí tí wàá sọ fún pé à kọ́dà àwọn tó ju ọ̀lọ́ ti bá mi sọ ẹ́ kọ́dà àwọn tó ju ọ̀lọ́ àwọn tí wọ́n sọ ẹ̀ tún táwọn èèyàn mọ̀ wọ́n dáadáa wọ́n pè mí jòkó yìí nígbà ni yóò sì máa bá a lọ bẹ́ẹ̀ irú àwọn báwọn Allah subhanahu wa ta'ala ṣe kíni ó ti kán nǹkan dúdú ó ti kán ìdọ̀tí ìdọ̀tí ti kún gbogbo ọkàn wa kò wá sí ní máa ń fọ ìdọ̀tí yìí máa ní máa jẹ́ kọ́kàn òun máa tó tara pé kíni kí ẹ máa rántí Allah subhanahu wa ta'ala so eléyìí òun náà ni àkọ́kọ́ nù àwọn hadith tá a kà fúnra wa nínú hadith tí orúkọ rẹ̀ ń jẹ́ abdullahi ibn qais radiyallahu an anahu ah, su'ila rasulillahi sallallahu alayhi wa sallam ani rajuli yuqatilu shaja'a ó ní wọ́n béèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam nípa arákùnrin kan yuqatilu shaja'a tó jẹ́ pé ń jagun ń báyàn já shaja'a ń torí kó kàn lágbára ni ǹjẹ́ báyìí ti ń lójú ogun nísìnyí nítorí kó lágbára ni àwọn àwọn yìí àwọn ni wọ́n máa ń lọ lè yá ẹ̀dùn àwọn àwọn tí wọ́n lọ lè yá wọn pé tọ̀ ẹ wá bá wa jagun àwọn lágbára tí wọn wọn ò ní tí wọn ṣe ẹ sanwó fún wọn pé kò sí tó kàn wọn pẹ̀lú tẹ̀ ìjà lélẹ́rí ẹ sáwà háyà wọn àdàkùn bí àdàbì nípa arú ẹni bẹ́ẹ̀ wàyùkọ́ tìlú hàmìyà àtẹni tó yẹ pé òun ń jagun tiẹ̀ nítorí ìlú rẹ̀ ń jagun torí fámìlì ń jagun nítorí ìran ń jagun nítorí ẹlẹ́yàmẹ̀yà ìgbà haúsá àti yorùbá níjà gbogbo àwọn bí ànábì nípa arú ẹni bẹ́ẹ̀ wọ̀nyí kọ́ ti lù rí yá àtẹni tí ń jagun torí kárí mi ń jagun káwọn yóò bá àmọ́ sọ pé ah jagunjagun lélẹ́yìn nítorí pé kábàá ló lè jà dáadáa òun náà lòun torí ẹ̀ ní torí ẹ̀ jagun ayù dárí káfí sabilillah àwọn abí ànábì pé èwo ni ó jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ní gbogbo wọn ẹ wà àwọn mẹ́ta tó kàfá ànábì ó lè wò láwàá kà fún pé ó jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ẹni tí ń jagun torí kó lágbára alágbára mọ́mọ́dégún àtẹni tí ń jagun nítorí fámìlì nítorí ẹlẹ́yàmẹ̀yà àtẹni tí ń jagun nítorí kárìmì èwo ló jagun nítorí Allah subhanahu wa ta'ala ń bẹ̀ ànábì wá fún létí pé man qatala litakuna kalimatullahi hiyal ulya fahuwa fi sabilillah kun alayhi ànábì ni ẹni tó bá jagun torí kí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala nítorí kí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala kó bá lékè kó bá ga ó ní òun náà ní kíni òun náà lẹni tó jagun tó jọ̀nà Allah subhanahu wa ta'ala ẹ̀rì kí ogun mẹ́ta tó kàfa ànábì hùn ànábì ò tiẹ̀ mẹ́nu bá ànábì ò dákọ̀ ẹ̀ pé ìtumọ̀ rẹ̀ náà ní pé gbogbo àwọn eléyìí hùn kò sí ládá fún yẹn bẹ́ẹ̀ kò tẹ̀sán kan téyìn ogun àbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta hùn wọ́n tó ń jagun torí fámìlì kí ló bá tẹ̀ fi fi ń jà nítorí wa òun èjò wò gbọ́ra wọn yé lèmi náà fi ń jà pẹ̀lú rẹ gbogbo orú àwọn eléyìí ta'ala èèyàn ò sì ní gbalada lórí ẹ̀ so eléyìí àkíyèsí òun náà ló jẹ́ fún wa èèyàn ń jagun torí ìlú èèyàn ń jagun torí orílẹ̀-èdè èèyàn ń jagun torí fámìlì èèyàn ń jagun torí ẹbí gbogbo orú eléyìí yẹn yẹn kò sí ẹ̀sán kankan bẹ́ẹ̀ téèyàn ó pàtó bá dijọ́ ògidì àlùkìyàmà àyàfi tó bá jẹ́ pé ogun téèyàn ń jà torí ìlú àbí torí orílẹ̀-èdè yìí tó jẹ́ pé orílẹ̀-èdè mùsùlùmí ni tó jẹ́ pé orílẹ̀-èdè ìsìláàmù ni téèyàn wá ń jagun fún láti fi gbé ẹ̀sìn ga so eléyìí òun náà lèyìn ó gba ládàá ń bẹ́ẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó máa ṣàti àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó bá wa fọ ọkàn wa mọ́ gbogbo àwọn tẹ́tẹ̀yàn máa ń ṣe àwọn ìwà tẹ́yàn máa ń wù àwọn ọ̀rọ̀ tẹ́yàn máa ń sọ ní máa ń jẹ́ kí ọkàn yẹn ó dọ̀tí kí subhanahu wa ta'ala kó máa ṣàtọ̀ wa mẹ́ẹ̀kún ṣàgbéwà jìnnà sí إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك